èèyàn wá yakura gan kò yakura iwo ìtàkùnlé oní ìtàkùnlé ìtàkùnlé káàdọ̀ pé eléyìí kú ọmọ ẹ̀ tó jẹ́ tẹ̀ ju ìtẹ́kùn obìnrin tí nǹkan tó ń ṣe ó sì ń ṣara lẹ̀ àmọ́ ti ta apá kùn ó yakura tó tó ní tó lè ṣe é dé tó máa kúrò náà nígbà àdìsọ́ tó wà ní ìṣọ̀fẹ́ náà. second question. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. So ìbéèrè mi ni pé ìbéèrè mẹ́ta ni mo fẹ́ béèrè. Ọ̀yà ọ̀yà aláàkọ́ ẹ̀wọ̀n ni pé ṣé um, èèyàn lè èèyàn lè wò wípé òun kóhun ya fọ́tò lòun máa fa ìjù kóhun ya bóyá kó píkítà lórí fóònù. So ṣé wá ní máa ya píkítà rẹ̀? kó máa wo ẹ lórí fún kó máa wo ìfáìn tó sùn. ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé ẹ̀yẹ́ lè wò bóyá brọ́dà kan sísà kan wọ́n ń ṣe nǹkan tó dáa wọ́n ń ṣe bóyá wọ́n ń ṣe ìnáwó kan. so ṣé ẹ̀yẹ́ lè wò pé kéèyàn bá bóyá ọkùnrin àbòbìnrin ṣé ẹ̀ lè bá wọn ya fọ́tò kéèyàn jọ ya fọ́tò pàtìpọ̀ kéèyàn máa fọ́kọ́ ìrìn ọ̀sán máa rẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹta ni wípé ṣé mo lè rò wípé èmi tí mo ṣe wà sọ́dọ̀ ṣe dábì mi ò láì bóyá ní ọkùnrin àbí ní obìnrin mi ò láì kí n máa mú ẹ tó jẹ́ sẹ́ẹ̀sì mi ní ọ̀rẹ́ tó ọkùnrin sẹ́ẹ̀sì mi mo láì kí n máa mú ní ọ̀rẹ́ tó ṣe eléyìí tó kó wá jẹ́ pé ọkùnrin sẹ́ẹ̀sì ó máa máa rí i pẹ̀lú. ọ̀rẹ́ lásán náà. السلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè tí èmi fẹ́ béèrè ni wípé ìgbà tí ẹ mẹ́nu bà àwọn obìnrin lẹ́ẹ̀kan níbi aláṣọ bí àwọn aláṣọ yẹn àwọn kan wà láyé èdè tó jẹ́ wípé kódà aṣọ wọn gan bóyá ló máa dúró fún bírú àwọn kan yẹn kí ni a lè ṣe sí i yẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé ó tọ́ súnà tí ọkùnrin máa fi ìlà ẹ̀dá sọ̀rọ̀ irun. kó máa dín irun náà sísá. Waalaikum salam. People talk about fear. And uh, what type of oppression is there under the Islam? Um, please talk about culture. How can a cousin relate to each other? It can, how can a sister and a mother relate in public? And the last, what is the difference between jilbab and kimal? And the last, what type of effort can a male cause and ọkùnrin? Thank you àlọ́kọ́sà ó ti ń sọ pé tó lè dókòó fún àlọ́kọ́sà ò ìbéèrè tẹ́mi fẹ́ béèrè òun ni pé ẹ sọ pé kóbìnrin máa máa sọ̀rọ̀ ìkọ́lí àti ohun obìnrin ó máa wà àṣà tí ìsọkùnrin ohun ọkùnrin míì náà ó máa wà àṣà tí ìsọkùnrin in sense that ó ti ṣẹlẹ̀ sí mi rí ọkọ mi àjọlọ sí wàásù kan òun ló dẹ̀ máa ṣàjánu sí kùbà báyìí bó ṣe ń ta koran ápàgbà kan ṣe tán ẹni yẹn lọ bá márìjùmọ̀ lẹ́nu yẹn ó dẹ̀ lọ́ba tó ṣóun lè ní nọ́mbà ẹ̀ lórí fóònù toró òun láì bó ṣe ń ka koran òun láì kọ́ ibẹ̀ secondly ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé ṣé ó tọ́ sún náà kóbìnrin máa fi relaxa sí irun ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ṣé ó wà nínú súnà kóbìnrin máa lo makeup. Sáwọn ikọ̀ Now my question is um, alákọ̀ọ́kọ́ I have those two questions so lórí ọ̀rọ̀ tabarij mo fẹ́ kí ẹ ṣàlàyé fún wa like kí ni àwọn tabarij tí ẹ pé àwọn ọkùnrin náà máa ń kó sí àwọn obìnrin sì àti ìgbọ́ tí wàá kọ́nà pé ṣe ní ọ̀rọ̀ fún wa láti wúlò so there are some other ones like this ó ní àwọn tabarij kan náà tẹ́ pé ó yẹ kí àwọn ọkùnrin kí wọ́n ṣọ́ra fún kí ẹ bá wa sọ àwọn yẹn náà then ẹlẹ́ẹ̀kejì ẹni tó ẹ pé ọlọ́run tó wá padà pé ó ti ń ó ti kóra kúrò nínú tàbárì ó ti ń wọ ìjáàb gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ìfọ̀mọ́ ìjọra kí ni àwọn iṣẹ́ tó tún kù fún bẹ́ẹ̀ sọ pé à irú ẹni bẹ́ẹ̀ yẹn o ó ti ṣoríire ó ti wà lọ́jọ́ náà ṣé lẹ́yìn tó bá ti wá tẹ́lẹ̀ bá ti wá ń rọ tòmọ́rùn yẹn kí ni ó tọ́lá dì lóye kí ẹni ẹ tún máa ṣe ṣé kó Okay. That's a good question. It's a good question. It's a good question. ṣé àwọn ọ̀dọ́sán ìfẹ́sọ̀ lẹ́lẹ́gbẹ̀ẹ́ like kí làwọn ẹ̀sẹ̀ láti ní kẹ́ni ẹ̀ ti ṣe àbí ṣùgbọ́n kí wọ́n fi rí lájà aláàbùlà àwọn èkì lọ́rọ̀ àwọn mashallah. Wa alaikum salaam wa rahmatullah last, last question. Question is the last ìtàn láti ní ìṣàlámù is yẹn wọ́n bá sọ̀rọ̀ pé ká má ṣe irun tó máa camel lung something like that. So gbọ́dọ̀ wẹ́ bí ṣe ṣé ọ̀la nìkan ló wà ní kọ̀ọ̀rán tí ṣé ẹ̀ ló ń ta ìyá léṣe tàbí pàtẹ́wọ́ àbí àwọn different styles of hair then àwọn obìnrin èmi jẹ́wé irun wọn irun máa ń jẹ́ wọn máa ń break bí á irun ò tó láti ṣerun wọ́n máa ní ká má lu o even láti ẹ̀gbọ́ attachment pé oṣù tí wọ́n lọ́wọ́ ṣàlọ́lá tí òun wá kọ́ àwọn ọmọ ní òun ò ẹ̀rọ bá a. Now, inshallah, àwọn máa fún wa ní very brief answer. Ṣé bá tún for fọ́nà question? Ẹ lè fọ́ọ̀rẹ̀ sí wa, a lè bẹ̀rẹ̀ ọ̀hún sáà sí tí wọ́n answer wa náà. Àwọn ilé ìgbé ti ká sí ẹ̀mú ẹ̀mú ẹ̀mú ẹ̀dọ̀ نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته والله صلى الله àwọn péré wa ó dùn wọn nínú púpọ̀ ọlọ́run kó gbà ní ìbára fún wa ó jẹ́ ká lè mú lò ìpèsọ́lù ṣẹlẹ̀ á tètè sọmọ́rá ìgbà wọn dáhùn rẹ̀ torí pé a tún dánilẹ́kọ̀ọ́ ní ní àbádà inshallah wọ́n bèrè wípé àdúgbò wa sálàmà ó ní pé àdàlúrò ẹni tí ara rẹ̀ rẹ̀ bá ń ṣe tí ò dá tó ń wò náà níbo ni níbo ni yóò bá dé kó tó di pé yẹn kọ́ sínú àwọn tábìlì wọn lè wà ní jẹ́ńdà tí ẹ bá níyàwó tí àwọn èèyàn bá ń ṣeré àwọn nǹkan rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wáàsí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́yà fi lè nǹkan ló jẹ tí ò bá gbọ́ kí ẹ má bàa kó sínú nǹkan yẹn ìyẹn nítorí ẹ̀kọ́ a sọ pé ọkùnrin kan ló jẹ́ tó lábáwá ni tó jẹ́ pé ìyàwó rẹ̀ nígbà tó di pé ìyàwó rẹ̀ ń wọ ẹnìkan ń wò níwò tí ò sì yẹ kí ló padà sọ ó kọ ìyàwó ẹ̀ bàtó sì kọ ìyàwó ẹ̀ àwọn èèyàn bá di ó bá di tọkọ ìgbéyàwó wọn ẹnìkan wò ó kọ ìyàwó ẹ̀ ó sọ pé wàá tọrọ kó ó gbà á. bí nǹkan ìrè gbogbo di wọn lákàlẹ kẹfẹ rọtì ìṣòro ká ayé fi ha ìdá ọkọ àdùgbà bó àlà àtọ àmì ọkọ àtúnyàdá ìwọ náà sí káṣíṣẹ́hìhì. ó ní èmi ti kọ́ lẹ́nu torí mo ti di pé kásọ̀tò ṣùràká àwọn tí a jọ ń pín ìyàwó ìlú wọn ṣe kí ni o wọ́n ti pọ̀ wọ́n ní ti fẹ́ àwòjá pé yóò àti ìyàwó gbogbo ayé so nǹkan yẹn sáfún gbé kọ̀mọ̀tẹ́ntà yẹn bọ̀ ṣe ṣe pé kọ́kọ́ kàn ló kọ́kọ́ kàn ní sáfún yẹn ti bí ìyàwó ẹ̀ tó wà bí sí ṣe tàbá lójú wa bí wọn ni mọ́wùlẹ̀ gbalé lọ sáfún ti gbé wọn àtàwọn lọlé ara ẹjọ délé pamẹ́ra ṣe wá àtùmọ̀ ìdí aṣọ fún onífẹ̀ẹ́ ó sì yẹ kájọ wà láti jẹ́ náà náà ni o ntọ́ta ìfẹ́ tánù láyé èkó ni ó níbi tó máa dé tó máa kọ́ ọ̀pọ̀ bí ṣùgbọ́n ètò máa pè wá ju ti bá ṣe lọ́ọ̀bù ara wa rẹ̀ á tó sínú lọ́ọ̀bù yẹn láti jẹ́ kan oṣù wa sọ èyà ẹ̀ńkọ́rẹ́jẹ oṣù burúkú lọ shoprite ṣe gbáṣà wù ẹ̀ńkọ́rẹ́jẹ làjà fún un ó wá ṣe gbogbo eléyẹ kò tó wá gbọ́ ó tún ṣe wá àdínkù wọn ẹ̀ tó pàwọn àpáwà tó tún wá di pé ọ̀nà àkókò ṣe ọ̀nà tó ní àníṣẹ́ bí ṣe lọ́dún so ó tó ẹ̀ sí ní àdìgbò olùbéèrè béèrè nípa pé káyà fọ́tò bóyá à ń ṣe ìnáwó ni àbí ká máa ya fọ́tò lórí ìṣòro wa. gbogbo tó bá ti pè ní ẹni pé nígbà tá a sọ nípa màáwí alẹ́ kan tí ó ń bá àwọn èèyàn sọ ní hàmùs wọ́n kà á mọ̀ pé nínú nǹkan mọ́gìtá nàbí làbọ̀dọ̀ ṣe àtàṣọ òwe ká máa ya fọ́tò kéèyàn alẹ́ ẹjọ́ gàdéṣẹ́ ni ẹjọ́ ẹnìkan ní ìjọ oníṣà ẹjọ́ fúnlẹ̀ sí ìjọ èdè ní ìmí kan tẹ́mi mo ní ẹ má yàrá àbọ̀dọ̀ àtàkùn náà pọ́nlọ́ bíi ó sọ wáyé pé mi lọ ní kí n máa fọlẹ́ ẹ̀kúsì ọjọ́ kẹwàá ọjọ́ kẹyìn ẹni kọ́ mo sòfin ọlọ́run láàbùrọ̀ ìyá fọ́tò kódà ní abẹ́ ní abá asọ́nà ọmọ kọ́dà kìyàmá ìnà na náà ti àdá àbàyàn lọ kìyàmá ọmọ wa ní pé ọlọ́run bó gbìn wọn dìde níjọ́ náà ọlọ́run bó nìyí pé tó tó bá kọ́ wáyà kótó ìjọ sí ìbànújẹ́ wa rẹ̀ lera wọn kí wọ́n lẹ́fà ní kọ́ ọmọ rẹ ti pé à ah, ẹ̀dẹ̀gbẹ́ tí mo fẹ́ kiri rẹ̀ o bí ẹ ti padà kọ́ra yín tó ti nà bàjẹ́ tó ti fọ́ dàbọ̀ lọ tójú ti wú ó wá wọ́n ká ẹjọ́ ìbànújẹ́ rẹ̀ máa olùbéèrè tí mèrè wípé ká máa mú opposite sex lọ́rẹ̀ẹ́ ayò. eléyìí ṣe ti ọ̀dà ni ṣe ti àwọn aláìmọ̀kan ṣe ti àwọn kèfèrí nìyẹn so ó lè obìnrin ní ìbálẹ̀ nígbà ṣé omi mi láìkì mi ọlọ́rẹ̀ náà obìnrin obìnrin mọ́ ṣàbùsù ní ọ̀rọ̀ ọkùnrin ọ̀rẹ́ mi kan ṣe ọ́ so òun wọ́n náà tó fi máa ṣe ìsìn náà ó sì fẹ́ dá tó túnlẹ̀ lẹ̀ fáwọn èèyàn tó ọkùnrin náà kó mọ̀ ṣe bẹ́ẹ̀ kódà ọ̀gbọ́dọ̀ ṣe kọ́lùwà ẹgbẹ́ àmì sàṣọ fún ayégbò obìnrin àtọkùnrin kọ̀ọ̀kan ọ̀gbọ́dọ̀ jọ wá ní ààyè kan tó wà àtọkùnrin ibi táwọn èèyàn ti lè rí wọn ṣàìtọ́ ni ó sì kẹta wọn. so ká má mú ọ̀rẹ́ kankan lára àwọn ọmọ ẹ sọ wá fẹ́fẹ́ tó sì lẹ́dí kò fẹ́ ṣe nìka mo fẹ́ fẹ́ ẹ̀sìn lọ ṣe lọ́dọ̀ wà ní ìlú kẹjì kó lórí mi ọkùnrin máa lo ìlàzà láti irun rẹ̀ só kílẹ̀ sí sọ pa. eléyìí kò bá mu ṣùgbọ́n ọkùnrin lè dá irun rẹ̀ wọ́n gbé ìdámẹ́ ti dá irun ọkùnrin lè dá irun rẹ̀ kó sábà sí lo black ó lè lo ẹni kọlọ̀ láti dá irun rẹ̀ eléyìí kò dápọ̀ rẹ̀ sí. náà ó lè lo ẹni kọlọ̀ yàtọ̀ sí black ṣòwò lẹ́tọ̀ọ́ ọkùnrin lè dá irun rẹ̀ tó bá fi láì. kóbìnrin máa wọ ṣọ́ọ̀tì obìnrin máa wọ short skirt kí ni ẹ̀sùn tó ń parẹ̀. obìnrin lè wọ short skirt tó bá jẹ́ pé yóò lo ìjáàbù tá yẹn yóò lò bẹ́ẹ̀ nígbà tó bá kọta tùmọ̀ tó wà lólè rẹ̀ ó lè wọ ṣọ́ọ̀kẹ̀ kódà ó lè wọ dáàgbà eh, àwọn táà ní kò dáàtà ẹ̀ ó lè wọ nígbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó lè wọ àwọn kan náà ó lè wọ ṣọ́ọ̀kẹ̀ fọ́pọ̀ ó lè wọ bákílẹ̀s ó lè wọ tó fàyà alẹ̀ tó bá ń fa ọ̀tọ̀kọ̀ lọ́dọ̀ nígbà ti wá kọ́lá tí ọba fa oníyàwó àjọ náà tó ti yé alábùsọ̀lá rọ̀ àríwá sẹ́lẹ̀mà ó mú wá ní àbúrò náà dídà bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀fìn ọgbẹ̀rẹ̀ yìí lẹ̀ tó ti yé àwọn tó nǹkan yẹn àtúndì nígbà tí wọ́n ti sẹ́gbà alábùsọ̀lá rọ̀ sẹ́lẹ̀mà àríwá wọ́n fi rẹ̀ bẹ̀ júwe alábùsọ̀lá rọ̀ àríwá sẹ́lẹ̀mà so àwọn àtàjọ kùnrin ká gbìyànjú ká ti pa àṣẹ ìgbọ̀n wálẹ̀ ẹlòmíì bẹ ọlọ́run sọ sílẹ̀ àtọ́tọ́ ìgbó yẹn lẹ́sàá rẹ̀ yóò mọ̀ nípa kí nìkan ìwọ́n oṣù tabarúj oṣù tabarúj ìwọ náà ń kọ́ lórí ọkùnrin tó ń fa ọ̀rẹ́ bẹ̀ náà ń yakọ̀ ọlọ́mọ ẹ̀ ó jẹ́ pé tóbi nìkan so kí wọ́n fanu gbẹ̀ ẹ bá táwọn ẹ máa sọ pé ó fẹ́ ẹ bọ́dá sílẹ̀ yìí náà ń fanu gbẹ̀ yẹn ilé ẹ̀tún ayé sí sòkòtò yìí náà ń wọlé ẹ̀yìn ẹ̀tún ayé sí so àwọn ọ̀rọ̀ ẹ̀ náà àbùkù náà ní fọ́ ọ̀pọ̀ tòṣì ní kọ́lọ́ǹkó tó wà sí. naam wọ́n béèrè kí ni ìdájọ́ kọ́ṣíìpù. kò sí nǹkan tí ń jẹ́ kọ́ṣíìpù nínú Islam kò sí nǹkan tí ń jẹ́ kọ́ṣíìpù àtàwọn àwọn àwọn tó ṣe ẹ̀sán láti o bá o fẹ́ ṣe ìta dẹ́n nígbà náà o láǹfààní kọ́rọ́ sọ́dọ̀ bàbá rẹ̀ ẹ̀bẹ̀ tó wà ní àlámàrí níjà kápá àlámàrí rẹ̀ ló sọ fún wọn. tó bá dàbí gbà tẹ̀sí kíkọ́ tẹ̀sí para yín sọ̀rọ̀ tọ́rọ́ tó ti gbà ìtòkùn náà ní kẹ́ wá ọ̀nà tẹ̀sí tó ṣe ákùnkùn nìkan. ìyẹn wà á ní gbèdéke pé sọ́sẹ̀ kan ní sọ́sẹ̀ méjì ni níwọ̀n bá ìgbà tẹ̀bá láti wà lórí ìkọ̀rí kópa ẹ̀fẹ́ ṣe kan rẹ̀ bọ̀tà wọn fún aṣọ wọn lójú kòkòrò wípé ọmọ jẹ̀ ń ṣe ọ̀pọ̀ torí pé ìgbà tó burú jù gan nìyẹn kọ̀tà pé obìnrin sọ fóun ti gbà fún ọ náà ló fẹ́ ẹgbẹ́ ti wà bọ́ọ̀dì kan ti wà tẹ́ bá sọ́ra ẹ kó sínú ìsìn náà bá sọ́ra. so bàbá tí gbé wọn àtọ́rẹ́ lẹ́fù yìí sì ní káàbà fọ́rẹ́ lẹ́fù kò sí ẹnu Islam wọn àfọwọ́rẹ́ lẹ́fù sì ní káàbà fọ́rẹ́ lẹ́fù mo ti wá wúlò nílẹ̀ kò sí ẹnu Islam àpọ̀lọpọ̀ àwọn sisters ni wọ́n ti wà fix àti bẹ́ẹ̀ kọ́ táwọn ọmọ ìyàtọ̀ àti wàlẹ́dì fún nìkan máa máa tẹ̀lé ìlà mo ti wà fix eléyìí náà àwọn tó wà rẹ́dì nìkan àwọn tó wà rẹ́dì fún nìkan àjẹ ń rẹ́ ju wọ́n fẹ́ àwọn tàbí wà á táàgì eléyìí kọ̀tìkọ̀tà tó ẹjẹ́ a ara wa wọ́n láti kó nìkà the right God àyẹ̀ máa ṣe kí ni o kò máa wá. náà wọ́n ní bò ní kí wọ́n sí bò ní kí wọ́n ṣe máa láàrin ara wọn àwọn tó jẹ́ pé ọkùnrin àti obìnrin tó jẹ́ pé bẹ́ẹ̀. ọmọ ọmọ àbúrò wọ́n ṣe ara wọn ọmọdé so kò láǹfààní láti rí ọ tètè gbẹ́jà máa gbọ́wọ́ gbẹ́jà máa ti mọ́ra yín àti gbogbo àwọn àdáyà tí àwọn yẹn máa ń ṣe yẹn so alàgà ta ni sí ọ ẹni tó jẹ́ sẹ̀bílìsì ńlá lákòókò ibùdó àmì rẹ̀ ló máa ọmọ ń kú rẹ̀ ló máa so àmì rẹ̀ ló lè wà nípò mọ́sílẹ̀ bàbá rẹ̀ so ti yẹsùn bá ọmọ rẹ̀ rárá so wọ́n bá wà hàn so àbúrò wa kọ́ṣẹ́ pẹ̀lú àwọn ọdún kan yẹn so ká jẹ́ dídá àbò wà sáà máa lè kọ́ àwọn olùkọ́sà bí bó ṣe lè bá brọ́dà tó ọlọ́pàá kọkùnrin máa jẹ bọ́ǹsì kó gẹ kọ́sáró. eléyìí kọjá tó kọkùnrin ó gẹ ẹrun kó fi abala kan lẹ̀ alẹ́ pọ̀ nínú ṣẹ̀lẹ̀ àkáfù káfíń wọn lẹ̀ kọ́ ga òsínláìsì bẹ́ẹ̀ kó sáfì ráì kó ti ráì àfúlẹ́kọ̀ọ́ kágé kọ́ wálẹ̀ no cost alẹ́tọ̀ káfa ṣùgbọ́n káwọn yẹ pé ibi kọ́ wà ga jù kan lọ ilé náà kó kọjá wà ní sáà sókè ni o náà lọ́sọ̀ fọlá ní kọjá nàbí sàbẹ̀ ní ọmọ rẹ̀ wọ́n sàn kọ̀ fún wa nípa pé ká máa jẹun kan táwa kan wá wà ilé nínú àwọn òṣìṣẹ́ tó máa ń gbà fún àwọn mọ́gẹ́ táyé mọ́gẹ́ ò bàbá àwọn búdà wọn mọ́gẹ́ ọkọ kò sí láìsí pé yẹn fẹ́ fóònù ọkùnrin fáyà lọ fóònù wọn ni kò wọ́pọ̀ wà á ní kọ́rẹ́ ju ẹ̀ ńlẹ̀ tó ti yé so kò sí láìsí bẹ́ẹ̀ ọkọ àtìyàwó lọ fẹ́ dákọ́tà kọjá ọkọ gbéyàwó rẹ̀ kò sí láìsí wọn ni kò rẹ́ ju ẹ̀ ńlẹ̀ so ọkọ ìyàwó ẹ̀ ni ó lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n ìwọ wa sọ pé kájọ wa máa tẹ̀tọ́ níta gbangba tìjú ọkọ àti ìrẹ́ so bẹ́ẹ̀ náà ni bàbá yẹn sísà kàdàbà rẹ̀ jọ lọ abáyẹlẹgbẹ lẹ́sẹ̀ ní mọ́tò káláyò sí bẹ́ẹ̀ àtàwọn kan yìí so but ẹ̀kọ́ kan la níbi pé ìtìjú náà wà mọ́ ẹ̀kọ́ ṣọ̀wọ́n pé kámẹ́lì ọ̀kà àwọn ìsinmi ṣùgbọ́n àbẹ́yẹ àwọn èèyàn mọ́kànlá àwọn ìlọ́gbẹ̀dá bí ẹ̀gẹ́ ni so ó wà fáwọn ìsinmi wàhálà ìgbà wọn náà mínísítà kan lórí ìṣẹ́ máa ń di ọkùnrin bó ti gbé lẹ́sẹ̀ ah àwọn ilé àná nǹkan kan wò so lọ́sọ pé kí wọ́n máa sọ̀rọ̀ wa ẹni wọ́n máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn dúpọ̀ ọmọ bóyá òun tẹ̀ bẹ́ẹ̀ àbàdàn bí ọkọ̀ rẹ̀ ní ìwọ́n kàn ń gbẹ̀sẹ̀ lọ́ntì ẹ̀ ṣùgbọ́n yẹn náà ká mọ́ta àwọn ẹ̀sìn ló túkú máa tí mọ̀ tí wàá ro àbúrò sí wa bọ́t alẹ́ tó sí wọn bẹ́ẹ̀ ni sèmi ìyàwó yẹn bẹ́ẹ̀ níbẹ̀ pátápátá bóyá ọkọ lè ó lè ṣe ìyàwó yẹn kó mọ́ lọ́yà kó mú nǹkan rẹ̀ kó mú ìwọ ni kó rẹ́jú ẹ̀ lẹ́ẹ̀ mẹ́wò bẹ̀ kó kàn wọ́ àwọn ọjọ́ ìlera wọn tó fi yé so bí àkọ́jà wà sùn wọn pàdé ní mọ́síd wọn gbọ́dọ̀ àwọn ọlọ́dún sùn wọn yẹn mọ́síd irọ́ wọ́n ṣe wọn náà. náà wọ́n ní kí ni tí a lè ṣe nígbà tó bá ṣe wípé ohun ọkùnrin ó jẹ́ ohun tó. náà alẹ́ nàgbàgbé lọ́pọ̀lọpọ̀ ọmọ lè owó obìnrin yẹn wọ́n ti tẹ̀ àfàtì but ó lè ṣẹlẹ̀ náà ó sì máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ àbúrò ìdàmì ẹ̀mú wa ọkùnrin náà lè sọ̀rọ̀ kéèyàn appreciate ẹ̀ṣá àlàyé ah, ló ṣe báyìí èèyàn náà ó ṣe wá àti fún ẹ̀yà rẹ̀ irú obìnrin tó bá bá ọkọ yìí yẹn ó sì ti má rí tẹ́lẹ̀ tó ṣe yàn dá kárí kò tí ì má rí tó jẹ́ àpẹẹrẹ tù lóbìnrin tí kò tí ì má rí tó má rò pé kò sí láì fi ṣe bẹ́ẹ̀ láti fẹ́yàwó kan ṣé kí wọ́n ṣèkejì kò sẹ́sẹ̀ fún náà

ọba afa fún wọn gbogbo ya wọn ní ọmọ ọmọ tí ní méjì ọba tó ní nóòjì náà ọmọ tí ní mẹ́ta ìlọ ọdún ládé ẹ̀ máa pọ̀ náà ààyè ẹ̀ náà ní ìjẹ̀fún sí ààyè wọn ilé ìgbọ̀nsí náà ìfì nínú rẹ̀ nínú ẹ̀sìn so but àwọn obìnrin ní ẹ̀sìn sọ pé ká pé naturally obìnrin ọlọ́run ti dá yín dá ẹ mọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀ pé kò sóbìnrin tí ò fà beauty kan wà relative ntẹ́mi lè láì ẹ̀rọ mi lè má láì kẹ́ ọmọ ìyá kan ní kí àjọsọ̀jọ̀ oh, fọlọ́ọ̀fẹ́ fẹ́ yàwó kẹrin ó wá ní gbòdì sáà ṣé òun ò rí nínú àwọn ọmọ kíkà ó ní kó sanra dáadáa o ó ní kó ṣe kí n jẹba kó sanra dáadáa ẹnu ní ìdẹ̀rẹ̀ kò fẹ́ rẹ̀ tó sanra pé ah sanra bò ní tó wò tó tó wọ́n sọ pé tó bá sanra ẹ̀fà ẹ̀ lọ́dọ̀ ọ̀sẹ̀ ẹni ò ti fa tó wọ́n ẹni tó bá tẹ ẹni tó bá ti rí kèé fa ìwọ ló kèé fa tó obìnrin naturally wọ́n ti dá ẹwà lọ́wà kọlọkọ fún àbáńkà sí. ṣùgbọ́n mú wàá fi fitinà má fi ẹwà ẹ dá fitinà ẹ lẹ̀ kọ́ńtà tó fún ọ lè gbà padà ọ̀rọ̀ mẹ́sàn ní kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ àwọn sísá ẹnìkan kẹfìrí ní mọ́ wà mọ́ nìbàdàn ó mọ́ rò pọ́lọ̀ ń dáhùn dáa obìnrin ó wà mọ́ iṣẹ́ akọ kò sí tí lè dáwọ́ ọlọ́run wa kára àràkó lásìdẹ̀sì lọ́dún kan ah ọ̀la ìsìn yẹn bá rí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wúlẹ̀ méjì gbogbo ojú yẹn wá ẹ̀rẹ̀ tí yẹn bá lásìdẹ̀lì kí yẹn jóná gbogbo ẹ wá wọn ò ní nẹ́sì sọ ọlọ́run tó fún yàn lẹ́wà yẹn ó ká pa kó gbà padà so mo rẹ ti gbé ẹ̀wà yìí àgbàdàn bọ̀lá yẹn lọ́sẹ̀ kó wọ́n lọ́rùn ọba jẹ́ kí n lẹ̀ pa ní o jẹ́ kí n rọ̀bọ̀ lẹ́nu ẹ̀kọ́ sọ fún ọlọ́run ọlọ́run kàn ṣe ọ ṣe máa wà ókè fún ẹ so wọn náà appreciate ọlọ́run pẹ̀lú kó lo ìjà ọmọ fìdá fìtínà lẹ́fà wọ̀nyẹn ó jẹ́ pọ́pọ́ yẹn appreciate so n tó mìíràn yẹn ṣe torípé wà nílé ọkọ ọ̀dà torípé ó fẹ́ mọ̀ pèsè sí ìlànà yẹn obìnrin ó ti wà nílé ọkọ òun obìnrin ò lè fẹ́ kọ́ méjì àtàtọ́ kọ́kọ́ bá tó kú tàbí ọkọ̀ kan tàn ọ́ lẹ̀ so wọ́n láwọn sára ara wa lọ. wọ́n béèrè pé sóbìnrin lè lo mékọ̀ọ̀bù. náà obìnrin lè lo mékọ̀ọ̀bù bẹ́ẹ̀ ni ó lè tọ́jú ó lè gbogbo tẹ́ bá ṣe ó lè ṣe ṣùgbọ́n tó bá ti ṣe pé wọ́n tọ́jú tó ṣe irun ojú tó ṣe gbogbo ẹ̀ ọ gbọ́dọ̀ bo ojú yẹn ó ti di ẹ̀jẹ̀ so obìnrin ó lè pàtíkè ó lè gbogbo àwọn ìṣẹ̀tàn máa láàmú fún mi jáde pé makeup ṣá lápapọ̀ ó lè lò ó bọ̀ tó bá ti fẹ́ bọ́ọ̀ta kí ìmọ̀ kó dà sọ bò kẹ́lẹ́kẹ́ kó má rí tàbí kó lọ pọ̀ dànù tó fi wá so tẹ̀lé ṣẹ̀dá àti sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn ilé àni wọn àti ẹ̀kọ́ tó bá ti wá ó lè yá ó ti ṣe irun kílẹ̀ ìpele ó ti wá ó ti fi àwọn kankan sí tó ti gbẹ ó ti wá lọ́ọ́ ẹ̀sọ́ ìyẹn lè lórí kọ́kọ́ sàwárò so tó bá ti fẹ́ kún un lé ìgbà kó dá kan bó pátákẹ́ nìkan kẹ́mẹ́rà ni tàbí kò fọ́nà ni so obìnrin lè lórí kọ́ obìnrin lè lo àtíkè orí làwọn ọ̀gbọ́n tó jẹ́ nǹkan ẹ̀sùn. ẹ̀rí lásà nílẹ̀ sí ti wò. tọ́ àwọn afáà sọ oríṣiríṣi kan nípa rẹ̀ ọlọ àárẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹ́ fúyẹ́ jù ní pé tóbìnrin bá lo ìjà àbùkù sílẹ̀ ìdí ṣùgbọ́n ìtààmọ̀ táwọn ẹ̀mọ́ sábà ṣe káàkiri yẹn yóò lọ gbóná yóò lọ gbó sábẹ́ dráyà wọ́n bá fi kí àwọn rólà ní nǹkan gbogbo àwọn nǹkan yẹn ìyẹn kẹ̀lẹ́ jẹ̀ sí àwọn ilé yẹn ṣùgbọ́n ní ọ̀rọ̀ àwọn afá tó jù náà ni wípé tó bá jẹ́ wípé obìnrin bá rò pé tó kùlẹ̀ ṣẹ̀tọ́ nìyẹn òsìláìsì bí ẹgbẹ́ yẹn lo kírìm náà bọ́t ó sábọ̀rọ̀ wọ ìjáde ọlọ́ ààrẹ. náà wọ́n ní irú tàbárù ju àti sọ pé obìnrin ṣùgbọ́n ọkùnrin náà lè ṣe àwọn nǹkan tẹ́ pé alọ̀ á sọ pé bóòlù obìnrin ọkùnrin ti lè ṣe ìdí àrò àwọ̀rọ̀ tiẹ̀ náà bóòlù ọkùnrin náà ti lè fi owó ẹ̀ ọkùnrin wọ dókítà ní ìdíkó wá kò nínú ilé bíi kọlọ́ra kan mẹ́ òun náà ti fi owó rẹ̀ hàn kọ́ ọmọ wo àwọn aṣọ tó mọ̀ fara lẹ̀ ẹlòmíì yọ wọ tọ́ọ̀pù àti kòtò tó bá tún dùdù báyìí gbogbo díẹ̀ lẹ́ẹ̀mọ̀ káàkiri àníní ṣòkòtò tó wá ti sùjúdù báyìí jẹ́ pé aṣọ ti wá sí òkè ṣòkòtò ti lọ̀ọ̀lẹ̀ òun wé sí irun rẹ̀ so kẹsí pàrọ̀ àmì kọ́ wọn tó fàtí ṣòkòtò kámẹ́sì gbọ́ ọgbọ́n ó gbọ́dọ̀ wà kẹ́ẹ̀fù nípa bó ṣe múra so tọkùnrin náà wà wo nǹkan tí yóò mọ̀ jẹ́ pé yóò mọ̀ wá jẹ́ káwọn òṣèlú náà mọ̀ gbá ah, ẹ̀wò tán brọ́dà ẹ̀kọ́ ṣe ní ẹ̀wò kiri kan ìwọ náà mọ̀ jẹ́ títún náà fún àwọn obìnrin wàlá mọ̀ wọ́n bọ́dí ọ̀sìn tí wọ́n bá ẹ̀rí Ọlọ́run sàn. Bẹ́ẹ̀ wọ́n tún bèrè wípé irú ẹ̀sà ìwé wa ni a máa ṣe. Náà náà bárakọ̀lọ̀ ìbéèrè tó dáa ni. Gbogbo ilé ẹ̀sà ìta máa ń ṣe nínú àṣà wa. Orúfò ni ọ̀dà obìnrin ṣe. Ó dà sùkúta aṣọ ẹ̀ obìnrin lè ṣe. Bọ̀ nítorí tó bá ṣe sùkúta náà kọ́ ni kó o pààkì ẹ̀. Ó máa wà ní olóòlè pààkì bá ṣe bọ́ta dá padà sílẹ̀ kí dáàbò lè flash ẹnìkẹ́kọ̀ọ́ ní so èyàn lè ṣe pàtẹ́wọ́ kọjúsọ́kọ korobá ìpàkó ẹlẹ́dẹ̀ gbogbo tẹ́ máa ṣe obìnrin lè ṣe tó ti yẹ kìí ṣe pé sáì kan nìta àwọn àríkà ṣe bọ̀ tó bá ti jẹ́ pé ìtẹ́ pé iṣẹ́ náà fẹ́ sọ ní pé ṣẹ̀rí ẹ̀ ò fẹ́ ká mọ in tó wọ̀ sábẹ̀ jago ẹ wọ́n náà sọ nípa lẹ́tẹ̀ lẹ́tẹ̀ lẹ́ẹ̀kan náà so o ti wọlé ṣe tó bá ti wọ́n rìn ta fílẹ̀ pẹ́ lọ́gbẹ́dá wọlé ṣe ó ti dẹ̀sẹ̀ dóòyìn orí tó ṣe ẹlẹ́kọ̀ọ́ fẹ́ ká máa tó fẹ́ lómi ń bẹ ọ̀rọ̀ kó òfin sùkúrú ló ṣe lásán á ti fojú fíù bó ṣe máa rí ìdáhùn ìjà àwọn èèyàn wà báwọn ẹ̀mí yẹn ti dọ̀tí gẹ́ á kàn mọ píkṣọ ẹ̀ ní ok ah so ṣẹ̀dá àfẹ́ sáàdà nìbàrẹ̀ à ṣẹ̀dá àfẹ́ tilẹ̀ kò mọ́ orí àwọn alábà. náà ah, ìbéèrè pọ̀ táà lè lò wú. náà má lè lò wú náà má lè lò wú sisters ẹ máa lòwú lọ rọ́bà àwọn àfáàní tó bá yẹ pé wà lásìkò tẹ́ kírun ẹ lè tó ti ẹ lòwú ẹ lo atimaka nǹkan kí ló kọ rẹ̀ ṣé atimaka tàbí láti lò tí ìbára fi ṣe attachment tí máa ń jẹ́ kí wọ́n ó gùn ju ṣe wà lọ wọ́n ní bí ọ̀ràn ní fún obìnrin kan tó ṣe wípé ó ti ń déètì pẹ̀lú ọkùnrin kan tẹ́lẹ̀ tó wá wá gbọ́ yé ní ìsìn pé àkíní ah, yóò dáa ó wá dẹ́kun irú wà bẹ́ẹ̀ ṣé ọ̀ràn ní àbí kí ni kó ṣe. manda laro obìnrin bẹ́ẹ̀ ó kú oríire ó sọ fún ọkùnrin ó kàn send message ni i'm not i'm no more your girlfriend. àwọn <laughs> ah, yóò dákú yóò dákú yóò jì padà ó bẹ́ẹ̀ bá kó dákú láyé ló bá so tàbí bẹ́ẹ̀ kọ́ sọ pé jalọ sọ̀rọ̀ láti ìgbò jalọ ṣe ákùnrin nìka so tó wá ní ayé òun òdílẹ̀ ní òun dẹ́ pé òun òtún yára gan kẹkẹ kò ní kan fún ra sílẹ̀ kò bá jẹ tó tẹ́ bá ti wá sílẹ̀ òun bẹ̀tẹ̀ kẹ́kẹ́ tó wá ní ayé òun ṣàkóso ẹ̀ ojú tòun irọ́ ni òun ṣàkóso ẹ̀ kódà ó pè síbi tí ọlọ́run ọba ni ọgbọ̀n adá pé ọgbọ́n wà sí òsì kí ni òmòlò ó tún wá jẹ́ ní ọlọ́run ọba wọ́n sọ̀rọ̀ ọlọ́run tún wá aṣọ ọkọ̀ tó dáa jù lọ fún ọ nígbà tó wá rẹ́dì fún nìkan náà ǹjẹ́ a ó tẹ̀ ní kọ́lọ̀ aṣọ pàtó tóbi ní gbọ́dọ̀ máa wọ̀ ní ìjáàbù rárá kọ́mọ̀nà ẹ̀rọ ní ká sọ pé black rárá obìnrin lè wọ black ó lè wọ kọ́lọ̀ míì náà tó má ti fulfill condition tá a sọ wípé kọ́mọ̀jọ aṣọ pin ó sì mọ́wà fashionable kọ́mọ̀jọ tó aṣọ ẹ̀rọ kọ́lọ̀ ẹ̀gẹ́ ní ìsìnkú à tó ṣe yọba àwọn ẹ̀rọ fẹ́ wo kọ́lọ̀ yẹn kọ́mọ̀jọ aṣọ alárànbarà so any colour tó bá fẹ́ kó jẹ́ silent colour kọ́lọ̀ tó jẹ́ wípé kò ní transparent kò dẹ̀ ní wà attractive so ẹni kan tó bá ti wá fún condition yẹn obìnrin lè wọ bí i brand ọ̀ǹtì mú sáwọn obìnrin yìí pé ìgbà tí ìwà tó rí kọ́lọ̀ bá tó lè sọ bóyá ó wà aláwọ̀dà pé wà tó tó black ní ìgẹ́ wà tó yẹ pé àdẹ́wò black so ti yé so black ó wà allowed brown ó wà allowed blue black ó wà allowed àtàwọn kọ́lọ̀ mìíràn tó sáà ti jẹ́ pé silent colours tẹ́lẹ̀ náà rí pé ilé ìkòwò attractive sẹ́ni pé àwọn attractive ìjà kò wọ́n náà so o ti tó bá ti ní oṣù mọ̀gẹ́ ilé ìwà fàṣínà epo ti fẹ́ ti ta mọ́ lọ ráyò ráyò fún in-house use bọ̀ pẹ́pọ̀ ti fẹ́ mọ́ lọ outdoor ẹ̀hẹ́n jẹ́ kí àwọn dákùnrin pé eléyìí not for general consumption àwọn èèyàn ò mọ èmi nìkan ọkọ mi àwọn tá a lájọ ní so eléyìí ẹmọ ẹ̀yin brother ẹmọ wo black lásán so ọlọ́ àwọn. Náà wọ́n ní obìnrin tó ṣe wípé ó ní báàgì tó rẹwà àti bàtà tó rẹwà. Ṣé táà ń sọ ni pé kó máa kó lé àbíká náà rà mọ́? ọlọ́wọ́ àgbà wọn fi lẹ́sẹ̀ obìnrin lè gbé báàgì tó rẹwà ó lè lè wọ bàtà tó rẹwà náà ó sàmọ̀ ti wà fúláṣí tó lẹ́pẹ́ gbogbo ẹ̀ ní wàá fẹ́ wo báàgì yẹn lọ́wọ́ ẹ̀ lásìkò yẹn nígbà sọ yìí nísìnyí owó lápòjú ní sọ wọ ìjà bíi àwọn ọkùnrin kan ó wá lọ gbé báàgì tó jẹ́ bí abí gòdì nǹkan tó yẹ pé ó tún wá ń ṣá náà àwọn yóò bẹ̀ àmàṣà ah, ayé ọdún wa báyìí láti inú jíìpù nígbà gbogbo eléyẹn tó fi yé bọ́sọ̀bìnrin lè lo nǹkan tó wà fashionable ó sàmọ́ ti jẹ́ nǹkan tí yóò mọ kọ́lá tẹ́ iṣẹ́ àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ so kámọ́ra báàgì wa kámọ́ra bàtà wa ẹ̀ tó wá wò paríparí ẹ̀ ẹ̀yin obìnrin ó dákẹ́ láàrin bàtà kan tó yẹ pé iná house lásán fọkùnrin ni mọ̀ rájọ láti má rìn tàn mọ̀ wọ́ tẹ̀sí pé òótọ́ lẹ́yìn tó bá ti wà láti sitting sí kitchen náà ó lè wọ́ bàtà kì í sàn ráàmù náà náà wọ́n tún bẹ̀rẹ̀ wípé tí èèyàn bá ń gbà rẹ̀ tí wọ́n jẹ́ pé amúlẹ̀ ti èèyàn ó jẹ́ kébèrè sí mú kó dà dá tó wá ń tún jáde tí èèyàn fi mú tí àwọn ẹrú sí i tó yìí lálàáfíà sà. àwọn ìbàjẹ́ ṣùgbọ́n kéèyàn sọ akóró kaba kéèyàn sọ akóró kaba nígbà tí ìgbéwọ̀n ló mú ṣùgbọ́n kéèyàn jìnnà sí i tó gbé nǹkan náà kó ló para báyà bọ̀dá pé èèyàn mú fúnra èèyàn èèyàn mùsùlùmí àdúgbò fúnra èèyàn àwọn afáṣẹ tìlábù rẹ̀ gbósọ́ báwọ̀ jẹ́ àwọn kan ní tẹ́bí kéèso ń jẹ ṣùgbọ́n àsọ̀kùnkọ́ òun náà ni pé ọba àwẹ̀ jẹ́ ọba àwẹ̀ jẹ́ wọn. pé àná kí ni tí a lè ṣe ní ìgbà tó bá wà ní irú ipò kan tó ṣe wípé ọ̀ràn wa ní kọ́ọ̀sì kan ọ̀wá ní ọkùnrin kan àtòbìnrin kan ní kẹjọ wà nílé. Ah, irú kọ́ọ̀sì báyìí kọ́ọ̀sì àfúrú ni o. so ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wá yẹ̀yẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ àdìsẹ̀ kóbìnrin mọ̀ nísì ká sọ pé èèyàn jọ́ èèyàn wà lẹ́nu iṣẹ́ kan wọ́n wá ní ẹ̀yàn fẹ́ lọ conference wọ́n wá gbẹ́ kọ̀kàrà lé iṣẹ́ kọ́fí drivers ìwọ àti ẹnìkan náà yọ wà láti bí sáwọ́ ìgbà àdẹ́kùn náà nílò ìgbà so níbẹ̀ pé mùsùlùmí obìnrin mọ́ lọ́nà wà kọ́rin náà fún ìbò yóò tètè absolutely so irú nǹkan yẹn kéèyàn wá gbọ́n láti avoid irú nǹkan yẹn so torí pé kò sí ẹni tá a fẹ́ sọ ẹ̀sìn ọlọ́run ọ̀fẹ́ kọ́kùn àti kò ní jọ wà ní sẹ́kù iṣẹ́ àbí ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ bọ́jọ́ ọkọ̀ gbà nígbàdà fún wa gbogbo níta sọ ipáta yẹn máa lọ ẹ̀jẹ̀ á gbìyànjú ká gbòòrò níbi mímúlò rẹ̀ òun náà ni orí wà fún wa àtàwọn àti ọlọ́mọṣẹ́ ní ẹ̀gbẹ́ wa lérí وشريع الإخوان وجزاكم الله خيرا وبارك الله في الجنة والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ما